tí a máa bá wa dá lọ àwọn nípa bí وعن أبي واحد الليثي قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقال واقترب أخرجه مسلم وعن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق أخرجه البخاري ولأبي داود عن ابن عمر نحو وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال قد أبلغكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أخرجه أبو داود والنسائي بإسناد صحيح وعن علي رضي الله عنه قال من السنة أن يخرج إلى العين ماشيا رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه أنهم أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد رواه أبو داود بإسناد لين الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وكان اسمه وكافر المصاد والحمى صلى الله عليه وسلم ولي الله أما تسواجه لري àlàyé fíkì wa àlàyé tí a ṣe lọ́wọ́ tí a bá pàdé òun náà ni ọ̀rọ̀ lórí sọ̀rọ̀ àtúnlẹ̀ ẹ̀jẹ̀ yìí ìrùn tá a máa ké kó rìn àwọn ẹ̀kọ́ èyí tó so máa òun náà ni a ṣàlàyé lọ́wọ́ pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run a ka àwọn àdéhùn tí ó kù lábẹ́ ọ̀rẹ́ lónìí àti àwọn ìgbọ̀nsẹ̀ àdéhùn mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀. البوارة لقد أنس نعم وعن أبي واجب الليثي قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر خير وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم البقرة anas anas tó àwọn fún wa pé kọ́ọ̀tù wa rọ̀ sóòlù wa àìsàn lọ́wọ́ àwọn àìsàn tẹ́lẹ̀ àlùmọ̀dé náà ó ní àmẹ́bí dé ìlú màdínà ó dé ìlú màdínà gbólóhùn àlùmàdínà ìtumọ̀ rẹ̀ ni pé ààyè táwọn èèyàn máa ń kójọ sí láwọn pọ̀ mẹ́ níta lè pé nínú èdè ìwò òun ní títì àkọ́kọ́ ọmọ ní nàbíbà ìka àgbàdo lọ́gbẹ̀ẹ́nìkẹ́ ni yẹ́sẹ̀rì tí mo pẹ́ ilẹ̀ yẹ́sẹ̀rì ìlú yásẹ̀rì tí a kò sí ìlú tá ànábì ṣe ìdíra lọ ká ànábì tó débẹ̀ tí wọ́n pè náà nìkẹ́ ni yẹ́sẹ̀rì ni wọ́n pè ká ànábì tó débẹ̀ àmọ́ lọ́wọ́ ọba àtànábì lọ́sọ̀ọ́ nìkẹ́ ni màdínà bàtà wọn sọ ọdún wọn sí ilé ẹ̀kọ́ wa ti pé ó ti wá sọ ọdún wọn ó ti di alam fún ó ti di proper noun fún tó bá dákọ̀ wọn sílẹ̀ lórí ẹ̀mí lọ́wọ́ lọ́wọ́ kì í lé ìlà àgbọ̀ wọn sáfẹ́ ní wọn nínú ẹ̀kẹ́ títì lẹ́tọ́ tètè lẹ́tì gbé nìyà màdínà ẹ máa ní ọ̀kọ̀dìkọ́ ti wà ní màdínà ọ̀kọ̀dìkọ́ ti wà ní màdínà ẹlòmíràn lè máa gbọ́ ẹ mo dé màdínà ó lè máa rò pé gbéra ti sábọ̀ láti ìlú òkè ọwọ́ ní mo dé màdínà ṣùgbọ́n tẹ́kọ̀ bóyá ń sọ ìbàdàn àbí ń sọ lagos state. wọ́n yẹ kọ́ wà níbi sáwọn ìjọba sọ̀rọ̀ kí ló wọ́n bọ́ ẹgbẹ̀. àbọ̀ ọ̀darí ajì bọ̀ ọ̀darí ajì ni wọ́n fún ọlọ́ọ̀bá sọ ìjọ ọmọ ọmọ ọ̀pọ̀ ibẹ̀ torí pé ìlú tí wọ́n lò fún un lábẹ́ àwọn àkà náà ti pé nígbà tó bá túmọ̀ ló kọ ló já ó tún wá tó kọ àmì wọn ní Madina ó kọ rẹ̀ ní jẹ́bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ jẹ́ gíní Madina. nígbà tí ń já àdúgbò ìgbà láì nàka ẹlẹgẹ́ ni tó gunra wọn tó bá tó pé ìwọ́n ti àwúkọ ọmọ wa ní ẹmọ jẹ́jẹ́ ní Madina lọ́gbà ìyàwó ẹ̀ Madina títì èdè ó kéde yìí kọ́lọ̀kọ́ sàmù wa torí àti pé olórí àtìrì ó kọ sí jẹ́ nù ọlọ́run sì pé bẹ́ẹ̀ náà kùnrin àti ìjẹ́ tó fi fún wa ní ìròyìn nípa ẹ̀yìn kó sọ nípa information so àmọ́ nígbà tó yẹ bọ́lọ̀ tó wá pẹ̀lú màdínà tó fi alágbèrè pé màdínà kó di ìlú yìí lórí ẹ̀sìn wọn náà láti dé ìgbà yìí nígbà tó dé ìlú màdínà yàá ní láàmà kọ́bí màdìyẹ́sẹ̀ bàtà láti dé kí ni ìlú yẹ́sẹ̀. kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀nà ولهم يومان يلعبون فيهما أنا بفار وراء المدينة ثم يوم يوم يوم يوم يوم wà láhùnmá yàtọ̀ máa ní wọ́n ní ọjọ́ méjì kan yẹlẹ àbúrò láti ilé máa nà wọ́n máa ń ṣeré ní ọjọ́ méjèèjì náà wọ́n máa ń ṣeré ní wọ́n máa ń ṣeré ìwà àṣẹrí lásán wọ́n yóò yóò yẹ̀ka lẹ̀ special this is special day ẹni tí yóò ṣeré tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni yóò ṣeré ẹni tí yóò dùn mọ́tò yóò ṣe kí wọ́n á jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ tí wọ́n ṣeré yẹn nìyí òun lọ́jọ́ ọdún òun nígbẹ́ni wọ́n tó ní fọ́nà ẹ̀rọ ó ti ní jọ́nà lọ́wọ́ ẹlòmíì kò lásìkò sinmi àti mọ́ndé àti sànńdé kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dà àtọ̀sán àtòrò kò sí kíni kò sí yàtọ̀ gbogbo ọjọ́ ni gbẹdẹ́ ìgbàjọ́ tàkú sí náà gbẹdẹ́ kíni tẹ́ ìgbàjọ́ tàkú sí náà nígbà tó gbé bá wọlé lọ tó kàn fún òun wọn lọ. àwọn tó ọjọ́ tó wọ́n rà lọ́tọ̀ yìí ọjọ́ tó lè kí ni kálukú ṣeré yóò ṣe kí ni yóò ṣeré wọ́n dùnú. anábìwá táwọn tí wọ́n ń dùnú nínú ọjọ́ yìí a kí ni anábìwá ti sọ́lọ́lá àyẹ̀wò sẹ́lẹ̀ bàtọ́ ọ̀rọ̀ ní anábìwá sọ fún wọn ó kọ́ àwọn mùsùlùmí jẹ́ náà lọ́wọ́ ìfẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bí ìgbà táwọn yẹn kan yẹ ọjọ́ ọ̀gbọ́n ọjọ́ ẹ̀yọ̀ tí wọ́n yà lọ́wọ́ táwọn kan yẹ ọjọ́ Christmas kérésì méjì ó ti lé tí wọ́n yẹ ọjọ́ pọ̀ táwọn yẹ ọjọ́ New Year táwọn ọ̀làǹtáì ọjọ́ olólùfẹ́ ọ̀làǹtáì ẹlú àti àwọn rẹ̀ lọ láti àkókò ojú ayé ní gbàtà ara wọn tó kan náà gbogbo ojú ayé wọn àti àwọn rẹ̀ lẹ́tí àníwọ̀ ẹni bí ẹkùn ni nínú ilé ìgbàdá ẹkùn àbájá tó ń jà àmọ́ ọjọ́ ìrìn kan lọ́dún lẹ́nu lọ́yọ̀ sọ́tọ̀. ọjọ́ tó wọ́n ṣeré ní jẹ́ ìní wọ́n ti àti wọ́n lọ bá bí wọ́n lọ kí ni àbí wọ́n wọ̀ sọ wọ́n rìn rìn wọ́n sì gbogbo ẹ̀ láà irú àwọn ọjọ́ báyìí dàrá ní bá ara àdúgbò ni àwọn ará àlùmọ̀ nínú àwọn ayé tí wọ́n ti kí wọ́n wá tẹ̀lé. فقال قد أبدلكم الله بهما خيرا منهما ọlọ́run ọba ó ti ẹ̀ṣẹ́ǹdì fún yín ó ti ẹ̀ṣẹ́ǹdì fún yín kọ́dí àbùdádà kọ́dí àbùdádà fún mi lọ́rùn bí yíyá ọ̀rẹ́ rọ́ọ̀tì ọlọ́run ọba ó ti ṣẹ́ǹdì fún yín bí ìyè máa pẹ̀lú ọjọ́ méjèèjì dàbí kí ni tí a ti ń ṣeré ó ti ṣẹ́ǹdì fún yín pẹ̀lú ọjọ́ méjèèjì yẹn ọ̀rẹ́ rọ́ọ̀tì ọjọ́ tó lóore mi ni ó wà ju àwọn tó méjèèjì yẹn lọ. ẹ̀pọ̀ yé ọlọ́run fi ọjọ́ mi tó lóore ju àwọn tó méjèèjì yẹn ó ti fi rọ́pò kùn yín. torí ẹ̀ ọjọ́ wa ló ní sọ́wọ́ bí rọ́pò kùn tọ́lọ́ bá ṣe máa yá wá fún mi. ìyá ọmọ àkọ́ṣà ọ̀yà ọmọ títò. nínú ọjọ́ tọ́lọ̀ wá fún ẹni ọjọ́ ọjọ́ àtàtìṣà ọjọ́ táwọn ọmọ fẹ́ràn àwẹ̀ àtàwọn ọmọ fẹ́ràn ọdún léyà táà fẹ́ràn wọ́n ti yé kálukú wa náà jẹ ẹran so ọjọ́ yẹn ní kọ́lẹ̀ ní kí ọ̀sẹ̀ ẹran tẹ́lẹ̀ yóò yẹ ẹran jẹ ẹlòmíì àtọ̀ ọlọ́mọ tó ti ta wá ẹlòmíì ọmọ ti ta kákòókò ṣẹlẹ̀ ní ó ti yé kákòókò ṣẹlẹ̀ kúta ó fi ẹran jẹ láti jẹ ìkọ́lá ẹja tó jẹ mọ̀mọ́ ilé àlejò ẹni náà ti ṣe. Ẹni kò má lọ lè ọ̀tá ìlú rẹ̀ náà mọ̀. ali, os pesos. Ninguém mora, carro com você, não se quer, é, mas é tudo aqui, pela para, ninguém é. Meu Deus, vai estar tá aqui, vai estar Então, é só uma aula né? aqui. Uma droga, mas ele já disse, não era verdade, não é? Eu sou que ele é tudo. Olha para o homem, não tem nada, ele veio. Não, eu estou com ele já. Ela não vai, mas eu te ó ti yé ewu so àwọn tí wọn fún mi yóò tún wá ṣe ẹran dáadáa ọlọ́ ní ẹfẹ́rẹ́ nínú ẹ̀kẹ́ ònú tọ̀ ọjọ́ kejì ìyàwó máa ń sí ìpò ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ kejì ọjọ́ ọdún àwẹ̀ òun náà ní ọjọ́ méjì ìtọ́nà òkè ọkọ̀ ọ̀hìn náà. àkọ́rọ́jà òun dáhùn. تقرأ سورة أبي داود حضر إليه والنسائي بإسلام يرسلون الصحيح به بإسناد صحيح اللهم شيء عزيز الله أبيع كلا قالوا لكم نظر إليه nínú àwọn àǹfààní ètò abẹ́múlá para àdéhùn yìí àwọn kan ní pé ẹ̀sìn gbà wá láàyè káfèrè pàápàá jùlọ ó gbà wọn láàyè níjọ ọdún káfíńtẹ́nì káfèrè níjọ ọdún káfèrè. ṣé àdìpẹ́pẹ́ lè táwọn èèyàn ṣe ni pé wọ́n ń ṣeré wọ́n lè dùnú láwọn ọjọ́ yẹn ọjọ́ ìdárayá ni. nàbìlì wà láwọn ọmọ ya ọmọ rí yẹlẹ àbúrá bìí mà. àdàbí wọn kẹ́yẹ́ ló fẹ́ẹ́ fà ẹ̀dá mi ṣeré yìí ẹni tí ọlọ́wẹ̀ ọlọ́wẹ̀ nínú omi ẹgbẹ́ lómi nílò òkè ọjọ́ tẹ́ máa ń lọ síbi omi lọ wẹ̀ ní àwọn méjìlá sí nílò òkè náà tí wọ́n ní àwọn àtọwọ́dá àwọn tíṣẹ́ omi tó fi mi kúrò wọ́n lọ síbẹ̀ ẹni bá ti mú mi yó tó pé tẹ̀ mọ́nù. ká lọ ká lọ ṣe nínú ọdún báyìí òtítọ́ gbòógùn ẹ̀mẹ́sìn wa òdì ẹ̀fẹ́ àwọn ilé ìṣẹ̀lá lórí fún inú bóòlù tẹ́ẹ̀dì ní yẹra alẹ̀ tẹ́ẹ̀dì gidi tọkùnrin àbúrò lọ sí níjọ máa wẹ̀ ń bẹ̀ àwọn tó bá rí ìyẹ̀wò nìyẹn àwọn lọ́gbà mẹ́rin ní ọlọ́ ìlànà ló ti gbé orúkọ ẹ̀rọ mi lè àwọn mẹ́rin wa tó kàn fílà mọ́ ọjọ́ lọ sí ẹ bá ní alẹ̀ sí ní ìjọ ọdún náà ilé ara ilé náà ní ẹgbẹ́ ìsìn tàbí wá bá lè lọ sí ikú wọ́n sì ra àmì lábí ní mọ́lá. a lè ṣe nínú àwọn ilé tàbá rí pé kò tá pẹ̀sì kò ní àwọn àlùmọ̀ àràmà nínú a lè ṣe yí ọdún àwọn kan wọn lọ sílé bọ́ọ̀lù tí ìbára gbé bọ́ọ̀lù tó ti dàgbà kúdà àwọn tí wọn lọ sílé bọ́ọ̀lù jọ tó lé kò burú àmọ́ bọ́ọ̀lù ti dàgbà kúdà kì í ṣe tó ń sùn ní wọn súnmọ́ torí pé kìí ṣe ibi ti bọ́ọ̀lù tí wọ́n lè wọ́n kọ́ máa ṣe ọdún báyìí. Gbogbo náà yàtọ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sán dá àwọn èèyàn máa ń ṣe ní ọdún. Kọ́dà àwọn èèyàn máa ń ṣe ní ọdún láti àgbàdì àwọn ará Abáṣà àwọn agbègbè ni. Mo máa ṣe ní ọgbẹ́ ẹnu mú láti ẹ̀mọ́ kìí ṣe fún àwọn èèyàn ọ̀nà wo bí wọ́n máa kọ́ra wọn bó ṣe ju ọkọ̀ bó ṣe ju nǹkan mọ́ta. Ó ti yé ìròyìn dáadáa. Ilé ẹ̀sìn ọdún bàbá yìí ti sọ àkọ́bẹ́ sí ní abẹ́ lókun lára káwọn jọ bá wa dìbò ọdì mú díẹ̀ díẹ̀. Wọ́n ń ṣẹlẹ̀ náà mọ́lẹ̀ kó sí lóògùn rẹ̀. Àwọn ọmọ ṣẹlẹ̀ ní ẹ̀rọ ṣẹlẹ̀ ní ìsinmi. Ìwọ́n àdára yín lápá. So ṣé àkọ́bílà fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká pè ìkan àti ìgbàlódé láti lọ ọdún kan ọjọ́ ìtọ́lọ́mù ààrẹ ìkàkùn kò máa bí ọkùnrin lẹ̀ lọ sí ẹ̀tọ́ àti ìgbàrà ààrẹ ìlú yìí kọ́ òsì tó ń gbé ó ti tún kó nǹkan ẹ̀ṣẹ̀ sínú wọ́n àtúndé ní òsì níjẹ́ wọn gbà kọ́ ara rẹ̀ ó mi wúrẹ́ mọ́ wọ̀ rẹ̀ ìyàwó yàwó pẹ̀lú àtìyàwó rẹ̀ sẹ́nìkan kò rí òsì tó burú ẹjọ́ wọn lọ sí káwọn mẹ́rin wọn á pàdé lé ilé rẹ̀. kẹ́rì láti Àwọn ìyàwó yàwó ọ̀rọ̀ fi sárábà tó yà rẹ̀ sọ́dí fáyà rẹ̀ ya Mo ti sọ ọ̀rọ̀ kan, àbúrò tó máa sọ̀ bí ṣe ṣe ní. Ilé ilé báyìí òkúrú, tàbá ṣe jọ ọdún. àwọn àbí ká kó káyìsẹ̀ ọ̀hún ó ti yé bàbá ti àtẹ́tẹ́lẹ̀ àkàní àkàrà ìlú ọjọ́ ọdún ní sọ́ṣà ọjọ́ lẹ́lẹ́ yìí yóò fi ń wéṣẹ̀ àsìkò tẹ́lẹ̀ kékeré àwọn òbí káfíà ìlú ló ká tún lọ pa ìjọ ṣùgbọ́n àjọ ìlú ìgbèrè kó fẹ́ ọba fún ọlọ́gbọ̀n ká mẹ́rin náà ni àbí ká ẹ̀ka tí abọ́ ọlọ́gbẹ́ wọn jẹ́ abọ́ ọ̀gá bí ẹ̀ máa ń pè yìí ẹ̀ ẹ̀ máa táwa sálbàtà àdúkẹ́ sálbàtà kẹta mo sọ́run bẹ́ ọ̀wọ́ yá èmi mo tún èsì ọwọ́ jù kó tó burú lọ́jọ́ ọdún láàrin àwọn ọdún èké láàrin àwọn àtàlágà lọ́jọ́ ọdún máa ń tó ń sí lọ́wọ́ náà ni ó ti àwọn ẹgbẹ́ máa ń tó ń sí lọ́wọ́ náà ni kó tó burú kábàámọ̀ sí àwọn ẹgbẹ́ tó lè pé yóò ní àbúrú nù ẹwà àlejò tó wọ́n ní kò ti ga wọ́n ní kò ti smoker kò ti bá wọn yàn ọ̀ràn ọ̀ràn àwọn yẹn wọ́n ti kò ti níbi ló máa kú sí kò ti yé sùmọ́tò kò ti yàn sòrò mario bí a máa pè mario mario wọ́n ti kò ti mario níbi ló máa kú sí sòrò gbogbo wọn ràn wọn yẹn wọ́n ti kò ti torí pé àwọn eléyìí náà wọn làwọn làwọn yẹn wọ́n ti jòkó ti tẹ̀lé jẹ́ ẹ̀fẹ̀ rẹ̀ tí ó làwọn tó ń jẹ́sì kan bẹ ẹ̀rẹ́ tó yẹ pé ó lè má burú ju àmọ́ káàkiri wa lára fún ó ti torí mi náà bọ́ọ̀lù ni ó kẹrin ẹ̀ wọ́n ti kó ti bọ̀dọ̀ náà tó bá rí sí òkúrò tó bá ṣe ń kíjọ bí nìkan lọ pẹ̀lú oníyìn ìjọ ṣàbẹ̀yìn so ọ̀dà tó so torí àti pé kàṣẹ́rẹ́ lọ́jọ́ tó kò sí tí wọ́n tàkó. Ṣé àwọn lè máa kọrin? Ṣé àwọn lè máa kọrin ní ọjọ́ ọ̀tún? Bẹ́ẹ̀ ni a lè máa kọrin pàápàá jùlọ àwọn obìnrin tó bá kéré àwọn obìnrin wáyé ní bí àwọn ọ̀gá sẹ́wọ̀n, àwọn ọ̀gá eight, ten, five, three. Àmọ́ àwọn tó ti bàlágà wọn tí wọ́n ti dàbà rárá àwọn dábí tí ì lò àpò àwọn yìí ṣùgbọ́n wọ́n ti lọ sí tó pé táti ìdìbò wa ni àwọn ọmọ kéékèèké ń da sẹ́rù ọ̀já àríyá ṣùgbọ́n abákiri mo dá àbẹ́bí ọwọ́ jẹjẹrẹ àríyá tẹ́yìn ni wá fún àwọn ọmọ kékeré méjì tó gá níyà àwọn méjèèjì nǹkan a fọ́nà àwọn ọba ní àwọn méjèèjì pé mi sí máa rú mi máa rẹ ṣe ìpáwá ní ilé ìjọba tó lè là ẹ kóra ń jáde sáwà yìí ibi sẹ́kẹ̀ mú ní jésù ní wọ́n ti gé mi ní dálẹ̀ mú lé ààrẹ àdìmẹ́lùwà mọ̀kànlélọ́sọ̀rọ̀ kí dàbí sọ sọ́nà láàrin Ànábì ní dàáwúmá yá Abubakar dàáwúmá ilé abákiri fún méjèèjì sílẹ̀ títí fún méjèèjì sílẹ̀ fa iná lè kó lè káwọ ní ìdá gbogbo ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ní ọjọ́ ọdún wọn fa iná lè yá ẹ̀yìn dóná onítorí ìlọ́jọ́ ọdún tiwa náà yáàmọ̀ ẹ̀yọ́ máa ṣeré fún wọn tó máa jìnà ara ẹ̀rẹ́ tí wọ́n nù. lọ́lẹ́ àwọn ará rẹ̀ ìjòkó wọ́n máa kọrin láàrin ara wọn káwọn ọmọ yóò péjọ. òbí àwọn akẹ́kọ̀ọ́ ní ìbéèsì káàmì ilé-sílé ilé-sílé fún wọn akọrin fún wọn akọrin fún tòṣìgbé àbí ilé kí ó sílé kí ó àní ìpínlẹ̀. lọ́bí yẹn ṣòwò lè ṣeré yẹn láàrin ara wọn torí ẹ̀ eléyìí lára àwọn ìjà láyé ẹ̀sìn wa tí ń ṣe ẹ̀sìn ìsìláàmù ni lára àwọn ìjà láyé ẹ̀sìn yìí ni òun ká fi yẹn. nínú àwọn ẹ̀kọ́ èyí tí a tún rí kọ́ ni pé a ìsìláàmù kò ní gbà kan lọ́wọ́ wa tó fi kàmí ìrọ́pò fún wa kò ní dégbé ni. ẹ̀sìn ìsìláàmù gba ilé ìlọ ọdún pọ̀ dáa ẹ̀mọ́ tẹ̀lé ìkan kí lọ́wọ́ àti fún wa ó fi mi ìrọ́pò tó wá fi mi ìrọ́pò tó wá fi ìtọ́ torí ẹ̀rí pé ẹ̀kọ́ ní ilé ọba nílé lágbájá máa ṣe léyìn náà ìsọ̀mí ló lè gé mi kí ọ máa ṣe fún lágbájá máa ṣe lè ká mọ́ ọ̀rẹ́ wa fún lórí nǹkan ọmọdé kí ni wọ́n ṣe àwọn fìlà àwọn ẹni rí ó ti yẹ ọmọdé fìlà ṣe ká fún ọjọ́ máa ṣe kí ni wọ́n àbúrò èyí tí wọn dé o àpapọ̀jọ abẹ́rẹ́ à ìlàsí dọ́kọ̀ ọ̀hún ọmọdé àbí wọ́n ṣe fìlà ọ̀sẹ̀ ìdébìlà táwọn kẹ́ni wọ́n dé àwọn ẹni ẹ̀rẹ́ máa ń dé tó bá fi gbà lọ́wọ́ lọ́wọ́ sí ní ọ̀nà kò ìsìláàmù. bàbá náà ní ẹ máa ṣe níjọ́ ìmọ̀ kí ló ní wọ́n máa ṣe ẹ máa ṣe lọ́jọ́ mi ọjọ́ mi ni ẹ máa ṣe lé ní ìsìláàmù fẹ́ lọ́dọ̀ wa tí wọ́n ti gbà kan lọ́wọ́ ní ìfẹ́ wọn fún yín ní tí wọ́n ti gbà kan lọ́wọ́ ní ìfẹ́ wọn fún yín ní bó ti gbọ́ tó ọ̀rọ̀ bá ti wọ́n pọ̀ lẹ́ta àwọn ẹ̀yẹ́ ẹ má o sì má máa jẹun lórí ìdúró mọ́ wọ́n mú lórí ìdúró mọ́ kí ló ń jọ sọ máa mú lórí ìdúró ìyẹn lọ́dà fún ọ. mo gbé àárín ìyè torí ẹ̀ gbogbo àwọn afẹ́fẹ́ fáwọn sáfèsì àtọ́wájú ní wọ́n sì lè ìmọ̀ ẹ̀yà máa fún wọn ní èrè ní wọ́n sọ̀rọ̀ báyìí máa kọ́mọ̀ sọ́kọ́dà ó ti yé sọ̀kọ́lọ́mọ́sá síwájú ẹ̀rẹ́. àbákan náà lára àdéhùn yìí atúmú ẹ̀kọ́ mi nínú àwọn ẹ̀kọ́ èyí tá a mú nínú àdéhùn yìí òun ni ọ̀rọ̀ pé kò sí ọdún míì tá a máa ń ṣe ní ìsìláàmù tó kọjá ọdún tí ọlọ́run bàtà níbi ìrẹ̀lẹ̀ fún wa. ẹni tí ọjọ́ méjì táwọn náà yẹ ilé ìwọ́n fi ń sọ ọdún ni àbára lè gba ọwọ́ wọn alẹ́ kó kú ọdún mi náà ká bá ti ń rí ànábìsẹ́gẹ́ kámọ́ tó ní àwọn ẹgbẹ́ àwọn àtọ́jú jẹ́ àwọn ọgbẹ́ ìfọ̀ fún ara ló ti gbé torí àti ẹgbẹ́ ti gbé ní kò sí ọdún mọ́ lórí nàbí òbí gbé kò sí ọdún mọ́ lórí nàbí torí pé àlẹ́bí òfin kò kéré lẹ̀ ó ti fún wa lọ́dún méjì tí wọ́n máa ṣe ní ọdún wa nínú ẹ̀sìn wa kò sí ìdíjẹ́ mọ́ lórí nàbí èèwọ̀ ni yóò tó wá lágbára léèwọ̀ nígbà tó wáyé tí wọ́n bá tún fi àlẹ́bí wí ọlọ́run níbi mọ́ lórí nàbí wọ́n ti gbé nìkan wọ́n fi ànẹ́bí sí ọlọ́run yóò tún wá lágbára látà nǹkan wọ́n sọ pé ànẹ́bí ti dé láàrin ọba yìí o mọ́rin kàdà nàìjíríà lọ sí ọlọ́run mọ́rin kàdà káàlà ọ̀sà káàlà ọ̀sà السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله nǹkan nǹkan pọ̀ lẹ́nu tẹ̀lé ìwọ́n bẹ̀rẹ̀ ti sàárè lẹ́kọ̀ọ́ àti wá ti fi bí tí o ti di lẹ́wọ̀ ọdún tó wá wá mọ́lù ilẹ̀ ìlú ló lọ sí àwọn alábàdà ó lọ sí àwọn ará abẹ́òkúta ó lọ sí àwọn ará kánú láti ìjọ náà wá sí ẹ̀rẹ̀ káàkiri ibi àbọ̀wọ́ lẹ́nu. àdájọ́ òkè ti dé fún òmìnira sàárè rẹ̀ láìláì kó díjọ́ tí yóò wọlé ìdè yóò bá ti àmúra fún un. bẹ́ẹ̀ fọ́tọ́ wọn kò ti bá mú àṣẹ rán wọn òwe àbí tẹ̀ ní àlẹ́bì ní ẹ̀yìn tí ọ̀rẹ́ kórìn gbogbo òròyìn ọlọ́run lọ́yọ́ fún àlẹ́bì tó ní àmẹ́bí lọ́mọ kọ̀ọ̀kan òun ló ti gbérí òun lọ́mọ kọ̀ọ̀kan ànábì ọmọ kọ̀ọ̀kan o ànábì ò ti gbérí ọmọ kọ̀ọ̀kan àfi tọ́wọ́ máa bá sọ fún un. torí ẹ ibi tá ànábì ò dé kẹ́nìkan mọ́ ti rí bẹ́ẹ̀ kò tó ọlọ́run ọlọ́run fẹ́ràn rẹ̀ lóòótọ́ àmọ́ òkú òní jẹ́ ti lọ́mọ kọ́jẹ́ tọmọ tọmọ kọ́mọ kò tagbára nìyí ó ń fa àti. ẹni à ẹnẹ́bí ọ̀rẹ́ ọlọ́run rí àá ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ ìwọ lẹ́rìn ní òun náà fẹ́ràn ẹnìkan ọ̀fẹ́ràn ẹnìkan tọ́jú ọ̀rọ̀ rẹ̀ lójú méjèèjì wọ́n ní kò lóko sùn rẹ̀ ni tàbí gbogbo nǹkan tó bá fẹ́ràn máa ṣe fún gbogbo tó bá sọ ọ̀wọ́ tó kàn rẹ̀ báyìí àmúgbèrè bí wọ́n ṣẹlẹ̀ sí wọn náà tàbí àwọn ohun tó ní yàtọ̀ ó ní ibi tọ́ wọn ó ní ọ̀la kó wá fún ìyàwó rẹ̀ kọ́ lu ọjọ́ sọ́ndé kọkàn lọ lójúmọ́ láàbùyá kọ̀lá kò sí tó wá lọ́rẹ́ nítorí tó tó láìpì rẹ̀ dé tó wá lọ́rẹ́ lórí ti àlọ́ àyè ó di tẹ̀ náà ọba ní ìyàwó tó fẹ́ ní last week náà ló fẹ́ máa fẹ́ padà ọ̀rẹ́ mi tó ọ̀rẹ́ mi náà ní òkú tó ti lára ẹ̀kọ́ ọ̀la náà bẹ́ẹ̀ náà ní láàrin ọlọ́wọ́ àtànábì ọ̀pẹ̀jọ́ rẹ̀ rẹ̀ ní òjèjì ní ọ̀làlà àwọn òròyìn kan bẹ tó kọ́ lọ́wọ́ nìkan ló ní òjòjò àtàbí ọlọ́wọ́ nìkan ló ní òjèjì òjòjò àtàbí sọlọ́wọ́ àwọ̀ àrẹ̀ ìwọ̀sánlá eléyìí ó jẹ́ àwọn àgbọ̀yé kàfé àfẹ́ àgbọ̀ lágbára àtàbí sí náà. وعن علي رضي الله عنه قال أن لك إليه واو nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tá a fi bá ìrun éèdì lónìí. Kọ́lá ní àtúnná ti ayé ọ̀rọ̀dà ilẹ̀ láàyè máa ṣíyà. A lè ní ìbẹ̀ nínú súnnà. Ìbẹ̀ nínú súnnà. Àwọn akọ́ni pé tó ní ìbẹ̀ nínú súnnà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n yàtọ̀ tí wọ́n bá wà níbi mílíọ̀n súnà ìtumọ̀ rẹ̀ ni pé nínú táà níbi wọn ṣe. ìdájọ́ táàpù gbólóhùn yẹn ni kékeré ìdájọ́ rọ́pù rọ́pù ó ti yẹ ìdájọ́ rọ́pù láàpù ìdájọ́ rọ́pù ni pé látọ̀tọ̀ ànábì ìgbà ìdí wa kìí ṣe pé àròsọ àbíṣàbà yìí lọ́kàn ìsọ fún rẹ̀. tẹ́lá nínú súnà ìṣẹ́lẹ̀ ìsìtà wọlé pé ẹ̀yẹ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn àbí kọjá kẹ́ni àbí kọjá sunna bí ìgbà tí alọ́sọ̀ sọ pé mẹ́nà sunna ìdá sàzá wọjà kékeré àyà sẹ́yìn ìdí àyùkí mà ìdá sàbà. àpáwa ahmed ó ní inú sunna ni pé tọkùnrin kan tó bá fẹ́ obìnrin tó bá fẹ́ ọmọge kí obìnrin ọmọdé tó bá fẹ́ lérí adélébọ̀ sàmánàbẹ̀rẹ̀ adélébọ̀ ẹni tó ti wà lé ọkọ̀ ti pẹ́ kò bímọ tó bímọ kò bímọ o tó ti lọ lé ọkọ̀ kábọ̀ ó ti yóò ti ti tòkó bọ̀ so téèyàn bá fẹ́ ọmọdé wọ́n jẹ́ pé ọmọdé gbọ́n wà ní owó ìdílé tòkó bọ̀ ẹ wá fẹ́ lérí. Ògbómọ̀, Adélébọ̀, Anábìwá Muhammad Sallallahu Alaihi Wasallam, Anábì ń wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì, súnmọ̀ ẹ̀fẹ̀yẹ tó ànábì ló sọ, ó ní bí ma máa ń dá a làbà. ọrịa ọ. ni ni sẹ́wọ́tì dímọ̀tì ọkọ̀ o wọn kò tẹ̀lé jẹ́ ọkọ̀ tẹ́lẹ̀ irú ìsúná tó ọmọ wa mi òní jẹ́ ọkọ̀ ọmọ jẹ́ yẹ kò ti dè pé kọ́ra ẹjọ́ nọ́mbà mi ti wọn lákàjẹ ọmọ lákàjẹ ọmọ tó mẹ tó gbà wọn kí ẹ̀rẹ́ àtúntúwà ló lẹ́nà ọmọ ìbínú ìdí àbá gbogbo jáde lè ti tí ó lò sínú ọ́nì mú tí ìlànà fún wa kí mo pé ọ́nì mú tọ́lọ̀ yẹn lè ṣáàrù nà àtà lọ́wọ́ àjẹkẹ́ ní àyàmù àtà àwọn ọjọ́ ọ̀gá ọjọ́ méje complete wọ́n bá ti darí mọ́ síláàtì mọ́ lọ́ọ́ fi ọ̀ tó padà sílẹ̀. Wọ́n kàn máa tí ó jẹ sí ìyá lọ́pàá kan lẹ́kẹ́ ni. Kí alọ́pàá máa ọmọ tó jẹ ara ẹ̀ tó lẹ́gbàá tó lè sanwó máa lọ. So ìtọ́kùn àwọn òun. Ní ọjọ́ méjì ó fi pé Orí ayé ìdí ìgbà ìsìlámù sọ. Àwọn àbábẹ́ ọ̀rẹ́ yẹn ni ó ti lè. Wàhálà ìkọ̀kọ̀ dára àmẹ́lẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tó pa eh, àwọn àpá ọjọ́ méjì ẹ̀kọ́ ìwọ̀n ìyá náà wọ́n bí ó sí wọn ṣe nǹkan sí wọn àmẹ́lẹ̀ ló ló ṣe lẹ́yìn ọjọ́ méjì ẹ̀rọ àwọn ará pin ọmọ ẹ̀sìn ìyá àwọn tí ò lè jẹ̀wọ́ mo lè máa fi lẹ́jọ́ mẹ́ta mẹ́ta ẹjọ́ méjì méjì ọjọ́ kọ̀ọ̀kan. tí ìyáálé bá tọ́lọ́ tẹ̀wọ̀n lọ́rùn wípé ọ̀dà ẹ̀kọ́ lọ ọjọ́ kan ọ̀dọ́ tí ẹni kẹ́ tó wà lo ọlọ́run lọ́sẹ̀ lọ́rùn ọlọ́run sàn obìnrin tó wà bẹ́ẹ̀ kó wọ́n rábà mọ́ra bẹ́ẹ̀ ẹ̀ sàmí àwọn obìnrin náà sọ àmì dáadáa. Súnà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́ nígbà tí sọ máa nínú súnà ní olùmọ́jọ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ lórí tá à ń sọ nígbà yìí nìsín súnà tí ẹ̀rọ àpáwọn àyíká wa yìí súnà tí ni súnà tí ìsọ̀nà yẹn ni kí wàá ní súnà náà òun ni kíni. ayé akọ̀rọ̀dà ilẹ̀ láàyè ni máa ń yíyà ẹni tí wàá lọ kí ìrún rí ó lọ lẹ́ni tí ó rìn lọ kó lọ lọ́dọ́dọ́ kíni kó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó fi rìn lọ mùsùlùmí òun ní òjè ládàá rẹ̀ ọ̀pọ̀ dédé bí òjè ládàá rẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tí lọ́dà rẹ̀ tó wá pọ̀ ní títí lọ sí pọ̀ tó rìn lọ yẹn tó àwọn tí wọ́n jẹ́ àwọn òtẹ́sì wọ́n rí wọn lọ́sẹ̀ ń wọ́ lọ so àìkókó gbogbo ilé tí wọ́n ń gbé ọ̀kadà ní wọ́n mọ̀ bí ṣe kí ni wọ́n mọ̀ bí kọ̀dà ní alẹ́ pẹ̀lú oríire ni káàkiri lọ sí rí tọ́ tí ọwọ́ àmọ́já ti pé ní ìlú tá a wà ọ̀rọ̀ kárì lọ sí ẹ̀lẹ́ ìjọba ìyàwó ìjọba ìtú mi ẹ́ tàbí kọ̀ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ìwé wà ní lágùn márùn àyí lágùn rẹ̀ torí tó mọ́ orí tó àṣírí ayọ̀rọ̀ onítọ́rọ̀ ẹ̀dùn ẹ̀rí

inú túnà ló káàrin yẹn tó bá jẹ́ sí pé ní ibi tó bá súnmọ́ rìn lọ́bẹ̀ na tó dìnà ọlọ́gbogbo lọ kírun nílẹ̀ ọwá gbé rẹ kọba gan ọtí tó dábí lójú pé ó rí bá wọn kírun yìí ó wò kalẹ̀ ìtọ́jú mélòó àwọn ọ̀sẹ̀ pẹ̀lú àgẹ́gẹ́ nínú ọdún kò rọrùn bá wọn orí ẹ̀ pé ọ wá dá ọmọ bá ní ká máa ṣe òun ni pé kápá wà ní ló súnmọ́ tó ti ká rìn tó bá wá jìnà tó bá ti bẹ̀rẹ̀ dé ibẹ̀ ká bọ́ọ̀lẹ̀ àti mọ́tò ló nà bá rìn àbá wọ mọ́tò ká bọ́ọ̀lẹ̀ ká wá rìn ibẹ̀ mọ́tò lé pé ẹni tó ti kírun báyà lọ́sẹ̀ ní lọ́pàá ìdí mọ́tò sí olùgbà alábàtọ́ pé tó dáa fún mi kékeré bọ́ọ̀lẹ̀ pọ̀ sí mi ìyẹn ló máa lórí ló pé àárín ìlera ọ̀nà kò sí ọ̀rọ̀ náà. وعن أبي هريرة رضي الله عنه أبي هريرة رضي الله عنه قال بعلمسي أنه أصابهم مطر في يوم عيد إذن àwọn mùsùlùmí àtọ́ọ̀bà wọn mọ́tọ̀rùn òjò rọ̀ sí wọn òjò sí kíni òjò rọ̀ lọ́jọ́ ọdún ṣáàtì mọ̀ pé níbo láti máa ń kéwọ̀n ìdí tẹ́lẹ̀ ibi tá ní mùsọ́lùlà lẹ́yìn lẹ́yìn ìlú sì lọ́wọ́ gẹ́gẹ́ àwọn òwe ìta kan tó wájú tẹ́lẹ̀ òjò wa rọ̀rọ̀ àtúnṣe ọ̀rọ̀ ẹ̀mẹ́ pàtẹ́lá ilé wọn nàbí sọlọ́wọ́ àlejò ọ̀sẹ̀ ńlá lọ́jọ́ náà lọ́rùn irun owó ló kí irun ọdún iléyá àtọ́jú àwẹ̀ àmẹ́bí kí o nílé mọ́sálásí ànábì sọ̀rọ̀ wà àlọ́sálà àti nínú ẹ̀kọ́ tá a mọ̀ tá a mọ̀ fi ń bá éèdì lò àti ìsìláàmù ò lè bá ọlọ́run ìwé ìrìn tó kọmọlẹ̀ yóò sọ́rọ́ wọ́n náà wò káàkiri eré ní èjìká mi wé ó tó bá ta ẹ̀tọ́ ta pọ̀ dáadáa tó lé mi tó ti ti bàjẹ́ yìí ìwé ti bàjẹ́ mọ́tò kan ọ̀rọ̀ kòkó tó débi ti ń lọ wọ́n ní ẹ̀kọ́ ti kárí pé jẹ́sẹ̀ tó máa ká ní kòkó lókè ní aṣọ ọdún aṣọ rẹ̀ bàbá bá ti lọ alúwẹ̀ lójú ọ̀nà sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé òun ni ti ẹ̀sìn wá rọrùn tó yọ bá fi rọ̀ ní ẹ̀rọ bá wà láti pọ̀ nínú olùkọ́ àti ti dá nígbà bá ti pọ̀ ẹ má wùlẹ̀ dàwọn ara yín ẹ má ti jẹ́ tápàrà ọ̀bá pọ̀ la gbọ́ nìsí àkókò òun náà lọ́wọ́ níbi ọdún bíi tuntun méjì àwọn méjì tuntun òjò rọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn á tó dìkì ẹ fúra yín lọ́sí wọn lásìmì mọ́ àwọn lásìmì lókè ń kírun bí èsè kútùbà tí èsè ìrún yìí tẹ́lẹ̀ ó lè so akínú ìrún làkàrùn islam mọ́ fún wa yìí. nínú àwọn nǹkan tó jọ báyìí tó lè mú akínú ẹnu mọ́sálásí torí tó bìlẹ̀ ní pé káwọn kì í mọ́sálásí o ìjọ nígbèrè gbogbo àwọn tẹ́ ń kí wọn éè nínú mọ́sálásí wọn ọ̀tẹ̀lẹ́ sínú àná àwọn tó bá bẹ̀rẹ̀ tí wọ́n nírun àbí wọn tí wọ́n nírun àbí wọn ò torí pé ààyè ni wọ́n chéǹdì wọn ò chéǹdì èèyàn àmọ́ wọ́n ṣe bí díà wọ́n ṣe gẹ́nì àìmọye àwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ eléyìí ọ̀pá kàwá sí ẹjá wa láti lọ kí ọ̀rọ̀ wa. ó lè wá tẹ̀lé kójú ọmọ rọ̀ ọjọ́ pátákùn ní ń fẹ́ sábẹ́kùn bá ń fẹ́ náà sábẹ́kùn bá pọ̀ ẹ má ṣe ara lẹ́sẹ̀ ẹ tí òun lọ síláṣí àdúgbò yìí ẹ ti di òun kọ́là ìwé ìlú alẹ̀ kan gbà ètò tí wọ́n lásì pọ̀ ní báwo ni ìgbẹ́ láti mọ́ láti ibẹ̀ yẹn tí wọ́n lásì bíbà yìí kọ́mọ̀ rọ̀ láti sáré wá bẹ̀rẹ̀ wá kí òun tó ní akẹ́kọ̀ọ́ pọ̀ eléyìí náà ni òun tó lè fà á fún wa nínú tí àwọn olùmọ̀ lè fà á òun ní bẹ́kẹ́ ni tí òun tó bá mú gbọ́ọ́ tó jẹ́ pé múmú yìí ní àtúnhánàlá ah, ah, ẹni tí ó tí ó fẹ́ sí gan yóò múra àtó ah, bá mọ bí àwọn òṣìṣẹ́ lọ́jọ́ ti tó tó wá ní tó tó lọ́sí lọ́jọ́ ti tó ẹ́ láti lò ìwọ lọ́nà lọ́nà tó o ti kọ́ o ti kọ́ ọdún búlọ́ọ̀kù yà ẹ́ tọ́jú búlọ́ọ̀kù tó bá tó búlọ́ọ̀kù lọ́wọ́ náà bọ́ọ̀ ti máa fi hàn ó ti máa fi hàn bẹ́ẹ̀ ló ti lòun ti máa rí ètò yóò ti máa ṣéèkì òní máa tó ṣéèkì yóò máa pa bíréèkì èyí tó fi èyí sísá ti máa pa bíréèkì lọ òní máa tó ṣe ó kùn ní sọ́wọ́ báyìí òsì ní ìfọwọ́ gbọ́ omi ti fi hàn. tó bá mo witness ẹ̀ líle o ìrìn ìsáwádá tí mo witness ní adáa ìrìn tí wọ́n kàrò ìfún mi ń gbọ́ pé tó bá jí omi kalẹ̀ nínú ọ̀sìn láwọn àsìkò tó ti wá ní agbára ń bẹ omi gbóná mo fún ọ ní ìtọ́jú márùn-ún omi yóò di kíni yóò change yóò bá ti dá ìṣòro kan yóò di. gómìnà ọmọ ọ̀sán ọ̀rọ̀. torí ẹ̀ pé ó tó bá lágbára náà à ń bẹ́ẹ̀ bákan náà tí orú bá mú gan-an ni màá mú gan-an ṣé bọ́ọ̀lù òun máa mú àárọ̀ bẹ̀ ní kékeré èyí tó fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tó bá jásí pé ní lápòjú ohun ìbẹ̀rẹ̀ lọ pé àsìkò ìdí ti tó ọwọ́ ọ̀sán yẹn náà tó gbé nínú náà tó gbọ́ bí abẹ́ àdúgbò kan là kọjá òní wá lágbára ó kọjá sí ẹ̀ tẹ́lẹ̀ sí. ìjọba tí ó gbà wọn lárúbá láwọn àsìkò tó bá mú bẹ̀rẹ̀ ẹni lẹ́nu ẹ̀ká tà kò tẹ̀ fẹ́ mú ṣe sí wọn tẹ́lẹ̀ tó bá ti ń dá àsìkò kọ ìlú náà tó bá ti kéwòn lórí ìtàn ìgbà wà lẹ́yìn ẹ̀rí yẹn ta ìwé náà gbé lẹ́sí sùn ó tó dúró ìtàn tó jáde ọlọ́jà ló lè mọ ìwé ìgbà ayé mẹ́ta ti rí ẹ̀ sàmì buhari fẹ́ wọlé tó bá wọlé ẹ̀ máa ń ṣe gẹ̀ẹ́gẹ́ àwọn amúnṣẹ́bí akúra gbogbo gbogbo lọ́dọ̀ ni akúra ní wọ́n ń ṣẹ́wà á lásìkò ìsinmi. sí náì kò sí kíní kò sí dé kò sí kíní kan rẹ̀ láti jẹ kò sí àsìkò tó sí mi. ó jẹ́ ẹ̀yẹ́ ń pẹ́ gbó ìyẹn tó lé kíni ń pẹ́ gbó àwọn ìbò fẹ́ lọ fún látọ̀dọ̀ wọ́n lọ fún látọ̀dọ̀ nínú ìlànà ẹni tí wọ́n jẹ́ dáàbò nìkan wọ́n ní kíni lọ sí mi ọ̀tọ̀ ní break time ọ̀tọ̀ ní kíni extra time lọ́dọ̀ àwọn ìgbò ó sì ní fún ọ̀rẹ́ lédè ní ló wá fẹ́ fún àwọn oṣù rẹ̀ lé oṣù àwa nìkan àwọn òmọ̀lú yìí gbogbo àsìkò wọn kì í ṣe ìdí ọmọ wa wọn bá dalẹ̀ wọn wá gbóná wọ́n ló ṣe ààrẹ o ọlọ́pọ̀ta àwọn ọmọ àkókò àtìmílé rẹ̀ àkókò àtìmílé rẹ̀ gbogbo tó wọ́n bẹ́ẹ̀ náà àti lówó náà àbá lówó àmì àlèwà gbígbé ọlọ́dún rẹ fún wa lọ. àyíkọ́ ọba fi èlú abẹ́ ìlú ọmọ òde ìjọ wa yìí àní máa gbọ́ ẹlò ní kò ní ìbí sí ẹ̀sìn lọ tó ti fi gíní ọlọ́mọdé ti wà bẹ́ẹ̀. wàhálà àtà ń ṣe lọ́pọ̀. ó yẹ pé tí òun bá mú gán àlèmọ́ lọ kí ìròyìn káàkiri wọn ti láti àtàwọn kan nílò lè ṣẹlẹ̀ àtàwọn kan nílò lè gíní ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ síwájú so eléyìí ni ìwọ̀nba àlàyé díẹ̀ lábẹ́ hadith èyí tí wọ́n jẹ́ àdíṣe ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ṣọlá fẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ àlá tọ́wá ti jẹ́mọ̀ ìjọ tọ́lọ́ bá sì ní atọ́mọ ẹ̀mí lórí ayé káàbọ̀ síbi ọ̀rọ̀ ṣọlá fẹ̀rẹ̀ kò sóò ìrún táàmù rí nígbà tí òṣùpá àbúrò wọn ní kẹ́rin tí ọ̀gá yọ bóòlù àti máa kírun yẹn láti gbogbo wa náà ní ẹ̀kọ́ nípa rẹ̀ dáadáa láti ní ọjọ́ pé nígbà wọn tẹ̀lé ká fi ẹ̀kọ́ yẹn bá a ọlọ́pàá tí ó sọ ọ̀rọ̀ ìgbé tí ó bá ń kan láwọn ọ̀rọ̀ ìgbé